yé wà bóyá orí wípé àsọdùn wípé ẹ má bá mi jà ẹ jẹ́ ká jọ ṣe kínní ló ṣe promise ẹ pé tó bá twenty twenty èmi ò tí ì ká o. president ọdẹyẹmí pé nǹkan tí tí wike ṣe nàìjíríà lè lọ́wọ́ tá a wà. ó le jù jù tó wọ́ ó burú jáì. kí lè rí tẹ fi lè. ọ̀pọ̀ ọ̀rọ̀ bá fẹ́ lọ sí ní ìsìn báyìí tó o bá ti ní one hundred and fifty thousand naira wo plane ò lè lọ tó o bá dẹ̀ wọ mọ́tò àdúrà àti bíbélì ẹ̀ àbí kùránì kò gbé dání torí tán bá jí ẹ gbé lójú ọ̀nà wàá regret pé one hundred and fifty yẹn ò ṣe san torí fifty million náà máa máa béèrè. ṣé pèsè fail ní nàìjíríà bó wọ tírẹ́ẹ̀nì ò sèfù bó wọ pléènì ò sèfù bó fẹsẹ̀ rí ò sèfù. níbo kí níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóyìnbó ní ìsìn báyìí mi ò wọ pléènì one point something million rí oye tán pé tíkẹ́ẹ̀tì nìyẹn tẹ́gbẹ́ àlè àlè àlè jáde níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni ká ti sọ ṣé tó ń jẹ ní tó jẹ́ ti common people àbí ti ààbò. ráìsì títí ta ti thousand láti sọ àwọn tó bá sọ wípé àwọn mú ìbò wọn àbí pé a tiẹ̀ ń sọ̀rọ̀ pé a ń sọ̀rọ̀ ẹgbẹ́ à ń sọ nísìnyí kò sí mi ò tí ì rí o níbi tí aṣíwájú bọ́lá ahmed tinubu tó campaign tó fi ọ̀rọ̀ nàìjíríà ṣe campaign rí ọ̀rọ̀ pé ńgbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo ṣe báyìí mo ṣe gbá ọdún rẹ ti wà lẹ́kọ̀ọ́ náà bàbá ọdún rẹ ti wà lẹ́kọ̀ọ́ àwọn mélòó ló ti jẹ gómìnà lẹ́yìn yìí tó yẹ pọ̀rọ̀ èkó lẹ́wà fi ṣe bí nàìjíríà ṣe máa rí ẹjọ́ ọ̀rọ̀ bọ̀nú tó mo jẹ gómìnà rí lẹ́wà fi ṣe bí nàìjíríà ṣe máa rí ẹ̀yẹ sọ pé ti buhari tá a gbé síbẹ̀ o pẹ̀lú àwọn achievement yìí o táwa tá a recommend fún yín ọmọ wa tó ṣe dáadáa yìí ọmọ tó ṣe yangàn ni màá tẹ̀síwájú pẹ̀lú nǹkan tó ṣe tó má lè sọ bẹ́ẹ̀ ẹni wá gbàdúrà pé irú buhari kó tún dé ìjọba kó ṣàmì ẹ̀ ní nàìjíríà tó bá ti ṣàmì ẹ̀ kó lọ dìbò fún apc. ẹ fún wa ní ìdí mẹ́ta tó fi jẹ́ pé àtìkù ló yẹ kó jẹ ààrẹ ẹ fún wa mẹ́ta tí ò fi yẹ kó jẹ́ pé tinubu ló yẹ kó jẹ ààrẹ nàìjíríà tá a bá padà dé kí n tó wa lọ sọ́dọ̀ former minister káwọn tó wa yàlù yín ẹ jáde kágbọ́n tá a gò sọ. gẹ́gẹ́ láago mẹ́sàn-án òwúrọ̀ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn. It's 9 a.m. on Agiribo 88.7 FM. Good morning. This is the news at 9 on Agidigbo 88.7 FM Ibadan. I am Habib Olanose. President Muhammadu Buhari has today defended his administration borrowings, describing it as a necessary step to provide infrastructure that, that would expand opportunities for the growth of the Nigerian economy. President Muhammadu Buhari stated this in his, in his national address to the country on commemoration of Nigeria's 62nd independence anniversary. Meanwhile, the Minister of Sports and Youth Development, Sunday Dari, has approved the reopening of Oje's Entertainment Center at the National Stadium, Surulere, Lagos, to make sports and social activities at the stadium return to full swing. Mr. Dyer gave the approval having Mr. Dyer gave the approval having been closed since 2020 due to the outbreak of pandemic. That ends the news at 9 on Agidigbo 88.7 FM Ibadan. I am Habib Olanose. Thank you for listening. Good morning. ẹ ìròyìn aago mẹ́sàn-án rèé láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn títílayọ̀ àkàndé lóníròyìn yín ààrẹ muhammadu buhari ti wí àwíjàre lórí bí ìṣèjọba rẹ̀ ṣe ń yáwó tó sì ṣe àpéjúwe ìgbésẹ̀ owó yíyá náà gẹ́gẹ́ bí èyí tó ṣe pàtàkì láti pèsè àwọn ohun amáyédẹrùn tí yóò túbọ̀ jẹ́ kí àǹfààní ó wà fún ìdàgbàsókè ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ààrẹ buhari sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ tó bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ lónìí ọjọ́ kìíní oṣù kẹwàá fún ti àyájọ́ òmìnira ilẹ̀ yìí. ẹ̀wẹ̀ mínísítà fún eré ìdárayá lórílẹ̀-èdè wa nàìjíríà sunday dáre ti buwọ́ lu àtúnṣe ibùdó ìdánilárayá ojez ní pápá ìṣeré àpapọ̀ èyí tó wà ní sùúrù lérò nípínlẹ̀ èkó lójúnà àti jẹ́ kí eré ìdárayá àtàwọn ètò míì gbéra sọ padà ọ̀gbẹ́ni dáre èyí lẹ́yìn tí wọ́n ti gbé ìtẹ̀pa lọ́dún 2020 látàrí àjàkálẹ̀ àrùn covid-19 okùn ìròyìn aago mẹ́sàn-án rèé láti iléeṣẹ́ rédíò àgídìgbò 88.7 fm ìbàdàn títílayọ̀ àkàndé ló mú wá sí tìgbọ̀yìn ẹ ṣé tẹ̀ ń gbọ́ wá. àgídìgbò ló pàṣẹ fún wòlíì rẹ̀ bàbá àdúrà ak four seven la fi ṣe ìṣọ́ òru wa. unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love ọmọ nàìjíríà dà mo mọ̀ pé twenty twenty three orin yìí yóò yí padà àní kí wọn kú ìrọ́júmọ́ lágbára ọlọ́run ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa láti ilé ìwọ̀n lálẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ a fẹ́ lọ sí orí àwọn tí ẹgbẹ́ ti ta láti tún rọ́ọ̀nù nàìjíríà fún ọdún mẹ́rin mi àwọn ẹgbẹ́ tó ń tọ̀pù àkíní ọ̀hún báyìí tó jẹ́ wó pé bá a bá wo àtẹ ìgbéléwọ̀n àwọn náà wà lókè lára wọn láti rí PDP lára wọn láti rí APC bíi Táyé Kẹ́hìndé lọ́rọ̀ wọn lára wọn láti rí uh, Labour Party bẹ́ẹ̀ látún rí NNPP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní báyìí ẹ jẹ́ a lọ sọ́dọ̀ igun ti former uh, vice president of Nigeria tó jẹ́ Atiku Abubakar a mọ̀ ń pa wọn ṣùgbọ́n a fẹ́ wò ó bóyá ẹ ní nǹkan táwa ò mọ̀ nípa wọn nǹkan márùn-ún wo ti gbé sí ẹ má jọ jẹ́ mẹ́ta bóyá àti ẹ̀rí nǹkan márùn-ún péré tẹ̀lé sọ́npa fi wọ́ ọ̀tẹ̀ ẹni tó yẹ ká tẹ̀lé ká dìbò fún kó ààrẹ nàìjíríà ẹ wá sọ nǹkan mẹ́ta tí ò fi yẹ ká tẹ̀lé ẹnìkejì àmọ́mọ́ sọ bẹ́ẹ̀ nítorí pé ọ̀tá èèyàn ní máa sọ bí téèyàn kù sí ọ̀rẹ́ rẹ kò ní fẹ́ sí ẹ jẹ́ ká ọ yẹ jẹ́ àlọ ẹ jẹ́ àlọ síbẹ̀. lọ́nà kìíní náà pé wọ́n tẹ̀ ti ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè rí pẹ̀lú bàbá wa olùṣègùn ọbásanjọ́ ó fún wa ní ẹ̀rí wípé ọ̀rọ̀ nàìjíríà yé wọn kì í ṣe pé tọ́mọ́ ẹ̀ṣẹ̀ di ààrẹ wọ́n ṣe máa wò pé níbo náà ń pè ní ọ̀ṣun state níbo náà ń pè ní ọ̀yọ́ state kò síbi tí wọ́n ti dé rí kò lè síbi tí wọ́n mọ̀ kò sí kò sí polling unit tí ẹ ti gbọ́ orúkọ Àtíkù so láti gbà pé pẹ̀lú experience tí wọ́n ní pẹ̀lú ìrírí tí wọ́n ní ìpè tí Ọlọ́run bá kádàrá pé wọ́n jẹ ààrẹ wọn á ṣe dáadáa èkejì wọ́n gbé kinní kan lọ́wọ́ tí ó dùn mọ́ wa nú ní pé gbogbo wà lára gbogbo nǹkan tí a ti ń clamor fún òun pè ní restructuring kì í ṣe wípé ká máa mm, ní ọ̀dọ̀ wa ń bí ẹ̀mọ́ páwọn èèyàn wa wọ́n ṣe fàájì wọ́n á wọn ọtí wọ́n á mu sìgá owó tá a bá wá gbà lórí táàsì tá a pè ní vat tá a pè ní gbogbo ẹ̀ tá a bá wá gbàjọ àwọn tí ìmọ̀ tí wọ́n mu sìgá tó yẹ pọ́n tẹ̀ fòfin dé ní ìlú bòmíì àwọn náà jẹ́ pé owó yẹn tán bá wá gbà tán ibẹ̀ náà fi ń túbẹ̀ ṣe àbí wípé owó epo tá a rí ń bí ibìkan náà fi ń túṣe ibi tá a ti ń répo ń gan àfi sílẹ̀ tàbí wípé ibi iṣẹ́ kan tá a bá wo NNPC tá a wo àwọn sójà tá a wo ọlọ́pàá tá a wo gbogbo ẹ̀ àwọn ẹ̀yà kan ló ń dominate ẹ̀ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ tí ó bá di pé restructuring wáyé tó jẹ́ pé àjọ wò wípé nǹkan báyìí nǹkan báyìí owó tí òdo ti ṣe mo believe nu àmọ̀tẹ́kùn mo believe nu internal security nílùú òyìnbó gan wọ́n máa ń pe kinní ní community policing èyí pa àwọn community ibẹ̀ àwọn náà máa gbàsọ ọlọ́pàá àwọn náà máa rìn káàkiri tán mọ ilé ọ̀daràn gbogbo eléyìí ni restructuring contain mo gbà pé àtìkù ló máa ṣe ẹni bá dẹ̀ fẹ́ ṣe yẹn mo gbà pé tó bá ṣe yẹn nàìjíríà tòrò apc náà promise ẹ̀ ńgbà tó fẹ́ débẹ̀ o ṣùgbọ́n ńgbà tí wọ́n dórí ìjọba tán buhari ní ẹgbẹ́ ló promise yìí kò ń ṣòun buhari tó wọ̀n mọ̀kàn tán pé restructuring so ó wà lára àgbẹ̀tẹ̀ mi wà pé ó lè tú nàìjíríà ṣe the competency wípé a ti èwo èèyàn pé sẹ́ni ṣé ó dáńtọ́ ṣé ó lè ṣe gbogbo nǹkan tá a bá yẹ̀wò àtìkù wò mo rò pé ó pé gérégé ó dẹ̀ ní agbára láti ṣe ọ̀rọ̀ yé kì í ṣe ẹni tó yẹ pé wọ́n máa sọ a wọ́n máa sọ bí tàbí wọ́n á sọ̀rọ̀ lánàá a lóò ti gbàgbé àbá tí wọ́n á sọ̀rọ̀ capacity wípé yes èèyàn capable wípé èèyàn lè ṣe tẹ́ ẹ bá wo àtìkù gan ní ìdúró àmọ́ pé ẹni tí ó jẹ́ pé ó lè dá dúró dáadáa ó dẹ̀ lè ṣe nǹkan fún nàìjíríà dáadáa ó lè dánú rò ó lè dánú rò ó lè dá nǹkan ṣe fún nàìjíríà tọ́ gbogbo ilé lèmi ṣe gbà wípé tá a bá fún la òun náà òun náà wà nàìjíríà òun náà mọ gbogbo nǹkan tó ń lọ ẹni bá lòun fẹ́ tú nàìjíríà ṣe á mọ̀ pé òun láti mú ọ̀rọ̀ ààbò lọ́kùnkúndùn òun á mọ̀ pé ọ̀rọ̀ <clears throat> ẹkọ́nọ́mì tí ó ti dẹnu kọlẹ̀ tó yẹ pa kàn yáwó ṣáá lójoojúmọ́ àmọ́ ibi tó ń lọ. so nǹkan tẹ́ ń sọ fún wa ni pé ó popular ó lè ṣe ó lè restructure Nigeria ó dẹ̀ competent ó sì tún capable. bẹ́ẹ̀ <clears throat> mẹ́rin lẹ sọ yẹn ṣùgbọ́n bó ṣe lówó tó bó hmm. ṣe lówó tó àti ìrí nǹkan kankan tẹ́ sọ pé achievement ẹ̀ fún Nigerians rèé. Ah, ah. tàbá sọ̀rọ̀ àtìkù ní Nigeria is one of the employers of labour ó ní yunifásitì oníléeṣẹ́ tó pọ̀ káàkiri tó gba àwọn èèyàn sí i tán tá a lè gbọ́ wípé wọ́n gbé placard pé owó oṣù wa ò pé àbí pé wọ́n fún wa lówó oṣù. àpò ẹ̀rẹ́ pawó sí. Ah, ah, ah, eh, anybody tó bá ṣe. èyí ló ṣe fún masses. ilé iṣẹ́ tẹ̀yìn wà yìí ṣe ká sọ pé àpò Oríyọmí Hamzat ló ń pawó sí ni. ẹ̀yin náà ṣáà lábẹ́ ẹ̀ àwọn tó wà lábẹ́ àtúkù náà tán ń wọn lóye ní nàìjíríà ìsàlẹ̀ plan of labour kò ṣe abẹ́rẹ́ gbọ́dọ̀ dá ṣẹlẹ̀ ní ní kútọ́nù àbí ní lamẹ́ríkà àbí ní london nàìjíríà ní gbogbo iléeṣẹ́ wa. ẹ̀bọ̀n tá a ṣe fúnra ẹ ní sí tá a ṣe fún lò kí ni achievement ẹ̀ fún orílẹ̀-èdè ẹ̀. Ah, that's what i'm saying. orílẹ̀-èdè ẹ̀ kún pẹ́ẹ́tẹ́ sọ yóò ti yé mi rárá rárá o. so tá a bá sọ̀rọ̀ àtúkù ní nàìjíríà báyìí àtọ̀pọ̀ kò ṣe kankan fún nàìjíríà. kí ló ṣe. ah lẹ́yìn kó dá iléeṣẹ́ yẹn lẹ̀ kí ló tó ṣe. pípé èèyàn ti ẹ̀wà gan wípé ó fara ẹ̀jì bó ṣe gbákejì ààrẹ ní nàìjíríà yẹn wò á ti ń gbórúkọ àtìkù látọdún wo á ti ń gbórúkọ àtìkù ní nàìjíríà látọdún wo odó iṣẹ́ àmọ́ olóko tẹ bá sọ pé kí ló ṣe fún nàìjíríà ńbọ̀lẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ ná ńbọ̀lẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ sáwọn èèyàn tó ràn lọ́wọ́ àbúrò àwọn tó rán lọ sùkúl alenko dangote hmm. ó dẹ̀ ra mọ́tò fáwọn ọlọ́pàá uh-huh. kí ni àtìkù ṣe. ṣe rí ngbà míì. lóba. eléyìí tẹ eléyìí tẹ ń sọ yìí. ẹja bá sọ lódò àmọye tó tó. ṣe rí eléyìí tẹ ń sọ yìí eléyìí tẹ ń tẹ ló ra mọ́tò fọlọ́pàá tó polongo ẹ̀ oníṣòwò ni ó ní nǹkan tóun náà rí lọ́dọ̀ ìjọba kó tó sọ pé mo fi mọ́tò dà yín lọ́wọ́ ẹ má jẹ́ ká lọ síbẹ̀ o tó bá lọ síbẹ̀ ọ̀rọ̀ mi lè tún máa gbọ́ o torí ẹni bá lóun ra mọ́tò fún gbogbo ọlọ́pàá ní nàìjíríà à á béèrè wípé ókè owó tí wọn náà mèkì yìí tó ẹ bá mọ bíjọba náà ṣe ń sọ pé díútì rẹ ìwọ náà wà bẹ́ẹ̀ pa ilé rẹ gbélé ìwọlé olóyè tó máa sanlé lórí ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn nàìjíríà ni gbogbo àjọ wà. Ah, so àti kò nírú owó bẹ́ẹ̀ láti ná bẹ́ẹ̀ yẹn. ṣé oníròyìn yàtọ̀ sí olóṣèlú olóṣèlú ṣe kárí mi wà olóṣèlú aláṣẹ bò wà so tàwa sọ wípé ká máa kà pé ọmọ báyìí ló rán yunifásitì ẹni báyìí ló fún lówó tí ètò ẹ̀kọ́ hospital báyìí ló kọ́ nǹkan báyìí ló ṣe kí la fẹ́ kà ń bẹ̀ àwa yìí gan bá ṣe kéré àwa náà nìkan táwa náà ṣe ká máa bọ́ sórí rédíò ẹnìkan ẹnìkan wá wá asanwó skul ẹnìkan. kí là tí kò fi bẹ́ẹ̀ ta Tinubu. ẹ lágbára ọlọ́run ọmọ Nàìjíríà fi ìbò wọn sọ̀rọ̀ wọ́n fi gbowó sọ̀rọ̀ because ẹ eh, ti. ẹ sọ bí nǹkan mẹ́ta nínú ẹgbẹ́ ti wá fọ́lọ̀ Tinubu nínú ẹgbẹ́ tí ò yẹ ká fọ́lọ̀ Tinubu. Ah, lórí ìbò tí ń bọ̀ yìí. <laughs> Eh, mo sọ̀rọ̀ eh, mo sọ̀rọ̀ capacity. capacity yes okay mi ò rí dá capacity nínú Tinubu capacity. mi ò rí dá capacity. Ah, ìyá alátàdé fẹ́ mọ̀ tó mọ capacity. ẹ̀mí àwọn Yorùbá o. ah mi ò wá mọ yorùbá ẹni ẹni bá rí. kéèyàn kátó. kéèyàn kéèyàn gágájíá. kéèyàn tó. kéèyàn dúró filégbé. filégbé. ẹni tá a wò yìí gan ṣó ṣe fọmọ fún. ẹ rí lára Tinubu. mi ò rí o mi ò rí competency. ẹ ẹ yẹn bọ́ọ̀lù ńlá o. mi ò rí competency o ọ̀nà tí mi lè fi rí competency ò ju wípé ṣe rí gbogbo ala máa dàgbà tá a máa darúgbó o. àmì o. age ó máa ń ní eh, ó máa ń ní influence lórí nǹkan táwọn èèyàn lè rò àti nǹkan téèyàn lè ṣe. àwọn kan wà téèyàn lè ṣe lọ́dọ̀ tó yẹ pé ara gan akọ lágbàlagbà mi ò gbàdúrà tí n bá dérú àwọn bàbá Tinubu yẹn kí n sọ pé mo ṣe wà ní òṣèlú pé mo fẹ́ di nǹkan kan mọ́ mi ò gbàdúrà yìí nínú ayé. nínú ayé mi ò gbàdúrà mi ò gbàdàdúrà. kí n jókòó káwọn ọmọ mi àwọn ọmọ ọmọ mi kí n máa bá wọn ṣeré kájọ máa ṣeré lọ lóyìnbó kájọ máa dé àdúrà tèmi nìyẹn ṣùgbọ́n pé màá wà nírú wọn yẹn ní èjì yẹn pẹ̀lú bọ́ọ̀lù ṣe kẹ́mi tó àti ibi tí mo dé màá wà ní ààrẹ ló wà kù tí mo fẹ́ dù mi ò ráwọn ọmọ kékeré tí mo fẹ́ support àbí mi ò ráwọn tí mo lè sọ pé ó yá ẹ̀yin náà nìṣó ń bí sáà tó yín lè náà lè ṣe dáadáa. ẹ wá máa sọ pé yín lọ́kàn. ẹ wá máa sọ pé mi lọ́kàn mi ò gbàdúrà ẹ̀ láyé mi ò gbàdúrà ẹ̀ competency ò sí ń competency ò sí ń bẹ̀ ah. ká máa sọ pé nígbà tí mo wà ní fifty years ago tí mo jẹ́ gọ́fúnà Lagos state nǹkan tí mo dánwò rèé ìwé ẹni màá tún ṣe fún nàìjíríà ẹ ẹ ṣe sọ nàìjíríà ti kúrò ní ìgbà tẹ́yìn ṣe gómìnà yẹn ó ti kúrò ńbẹ ayé ti yí padà ṣóye tó ra aláìsí gbà iná rà nísìnyí kí ló wọ ẹkọnọmí economic research wo lẹ ní láti sọ wípé mo fẹ́ yí nǹkan ìpadà ẹ fa ayé àtijọ́ ẹ fi wétí sí pé bẹ́ẹ̀ ṣe ṣe lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́ ṣe fẹ́ ṣe nàìjíríà ẹ ṣe sọ pé ní tá a yàn síbẹ̀ tẹ́ ẹ gbé síbẹ̀ ibi tó ṣe dáadáa sí èyí mo fẹ́ kọ̀ntínú tẹ́lẹ̀ pé ẹ lẹ́sọ̀ fọmọ nàìjíríà àmọ́ bí ti campaign lọ gbọ́dọ̀ wá ti lè fi achievement buhari ṣe campaign ẹ má sọ̀rọ̀ fún wa. capacity competency wọn ò ní méjèèjì. wọn ò ní méjèèjì rárá rárá àtọ wọn ò ìkẹta ńkọ́. ilé tó tún dàbí ìkẹta ọlọ́run ló ní mo ti sọ́mọ́rọ̀ náà ṣùgbọ́n mo kọ̀ pápọ̀ ni pípé ibi tí bàbá dé yìí kán sinmi kán jókòó sínú ilé kán jẹ́ káwọn ọmọ kéékèèké wọn máa jábọ̀ fún wa kán máa gbàmọ̀ràn lọ́dọ̀ wọn. kí wọ́n di bàbá wọ́n di bàbá bàbá ọba bàbá ọba tó ń ṣe tó ń sọ pé òkè mo sọ ṣé adébáyọ̀ ṣìtù di mínísítà mo sọ eléyìí di gómìnà kán máa ṣe lọ ẹ ṣe dáadáa ibi ló yẹ kó kù sí ibi ló yẹ ṣe sí kán máa gbà àwọn èèyàn nímọ̀ràn. èjì àti health ọlọ́run ní méjèèjì gẹ́gẹ́ mo fi ń bú pọ̀kọ́ tí mo ń sọ ni wípé ara gan fẹ̀ mi nígbà tó sọ̀rọ̀ nísìnyí wọ́n ní pé wọ́n lè sí níbi peace accord lánàá wípé torí pé wọn gba late information àwọn olóṣèlú amọ̀ bá ṣe máa ń yí ọ̀rọ̀ mọ́rọ̀ wípé six jet mẹ́ta tán lè lọ kán tún dé kán sọ pé mo tún lọ padà tí ọ̀rọ̀ nàìjíríà bá káwọn lára débẹ̀ tàbí wọn gbàgbé nǹkan tó fẹ́ ṣe a ní private organization ló organize peace accord peace accord yẹn kò wà important ni ó wà very very very very important ó kálíbà àwọn èèyàn tó wà ń bẹ. first of his kind. first of his kind níbi first assignment nìyẹn nọ́mbà kan sọ wípé wọ́n tún lọ sinmi torí pé campaign ò ní bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn kan ṣe sọ ó ní wọ́n lọ àtẹ́sí nǹkan tó ṣe pàtàkì ọ̀kí nǹkan tó ṣe pàtàkì kó lọ àtẹ́ǹdì sí wọn ni òjẹ́ kan wá. Hmm. ìkànnì méjèèjì ló máa jẹ́. ṣe é fi mú fúnlẹ̀ lórí ẹ̀. Ah, oníròyìn ni mí olóṣèlú ni mí bó mo ṣe sọ ìròyìn kò yẹ yí o ah. nínú pé wọ́n lọ àtẹ́ǹdì sí nǹkan tó ṣe pàtàkì ní London tàbí nǹkan tó ṣe pàtàkì ní London lọ àtẹ́ǹdì sí wọn ìkànnì méjèèjì ló máa jẹ́ tó fi lè dúró ní Nàìjíríà láti sọ pé a fẹ́ sáìnì eh, peace accord àbí pé ètò tí ìjọba gbélé yìí o tó rẹ̀ kan gbogbo àwa tá àfẹ́ wà ń bẹ̀. àpẹẹrẹ àkọ́kọ́ nìyẹn iṣẹ́ àkọ́kọ́ nìyẹn ló yẹ kọ́kọ́ ṣe wọn ò dúró ṣe o. competence. a fẹ́ yọ campaign council hmm. nínú ẹgbẹ́ wípé àwọn tó máa bá mi díje àwọn tó máa bá mi ṣe campaign rí kò tí ì lójú tí wọn ò tí ì ṣeé ṣe. ọ̀rẹ́ káwọn náà bí wọ́n léèrè pé ah, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tún nàìjíríà ṣe náà tẹ́yìn náà fẹ́ tó nàìjíríà láàrin ara yín gan náà ṣó tò náà wípé ẹ eh, ẹ fẹ́ polongo ìbò lásán wàhálà ti dé àti mọ̀ pé wàhálà ti dé bá nàìjíríà tá a bá dìbò fún mi. àti ẹ̀gbọ́n pé ìyá ayé kan bẹ láàrin wọn. wọ́n ṣe fi sí òye wa àti àwọn pé ọ̀rọ̀ apc abracadabra máa wà mẹ́ the more you look the less you see ni. Hmm. ẹ ẹ lè rí inú wọn because ọ̀rọ̀ apc bí ọ̀rọ̀ awo ni èkó lè yé yín ẹ̀rọ ìtàlẹ̀ tí máa wọ́ kò lè yé yín àwọn tó wà nílé ló yé ló làwọn wà ó yé àwọn ó yé wọn ṣùgbọ́n tó bá máa sọ̀rọ̀ wọ́n ní mo ṣe máa ń yí tá a máa ń sọ̀rọ̀ pé òṣèlú ẹgbẹ́ lórí propaganda jù láyé àwọn ni. prince de ń mú un padà bọ̀ lọ́dọ̀ yẹn our former minister barrister Adébáyọ̀ Ṣètò wọ́n ní bàbá ò competent bàbá ò capable kí bàbá lọ mójútó ẹ̀ tiwọn ẹ sọ̀rọ̀. ká máa bá àwọn ọmọ ọmọ ṣeré ní ilé. ọ̀rẹ́ kan lọ láti kọ́ọ̀tì ẹ̀ bẹ̀rẹ̀ rẹ èjì yìí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ sọ di tí àtìkù tí ò fi yẹ lẹ́ni tó yẹ kan fi kan fi sípa ẹ ṣe sùúrù. èjì Tinubu is seventy one years old èjì àtìkù is tí wọ́n làwọn jẹ́ mi o ṣe sùúrù tí wọ́n làwọn jẹ́ mi o sẹ́yìn mọ́gbà tán bí wọn. ọmọ ọ̀ṣunjọ ni wá. ṣé ẹ mọ̀gbà tán bí wọn. ṣé ẹ mọ̀gbà tán bí wọn. ọmọ ọ̀ṣunjọ ni wá. sọ èjì kí ni èjì wọn bóyá mo wà tí wọ́n bí wọn bóyá ẹ ní ẹni. ọmọ nàìjíríà gan mọ̀ kókò ṣe èjì wọn ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ tá ń bì yìí àkàn wá waste time ń bì. tá a bá ní ẹni sí ẹni ọdẹ mi sẹ evidence kan tẹ tẹ fẹ́ gbé jáde ni. àti èjì wọn o àlùfẹ́ gbọ̀yìn. àtọrúkọ wọn o àti ìlú ibi tó ti wá o gbogbo ọgbọ ọmọ nàìjíríà pátápátá ló mọ̀ kókò sódodo gangan bẹ̀. Ah! ọmọ ọ̀ṣun kan náà jọ ni wá pẹ̀lú wọn ìrábìjì náà ti wá ẹ mọ̀ jẹ́ gbé lọ ilé ẹjọ́ fún mi. gbé lọ ilé ẹjọ́ bo ibi lọ́yà làwọn náà ó yá wọn náà nà ó gbé mi lọ ilé ẹjọ́ báwo ṣé àwọn tó wà nù wọn gan ṣé wọn ti gbé wọn lọ ilé ẹjọ́ láìmọye ìgbà lórí ọ̀rọ̀ certificate lórí ọ̀rọ̀ age lórí ọ̀rọ̀ ọdún lórí ọ̀rọ̀ orúkọ tó ń jẹ́. ẹ má yẹ ká máa parọ́ fún wa. atọ́kùn barista atọ́kùn bisimilá yorùbá ní ẹni tí ó bá ní lónìí jẹ bá a ṣe kọ́kọ́ ní màkọ́. Hmm. Hmm. Eh, n tó ṣe pàtàkì nínú òfin nàìjíríà hmm, ni pé ẹni tí ó bá díje ó gbọ́dọ̀ jọmọ nàìjíríà hmm, ibi wọ́n rí wọn ó bì. Eh, eh, ok ẹ ká tẹ̀síwájú èèyàn yín kan hmm, wọ́n ti ń pè mọ̀dé wọ́n ti ń pè látàárọ̀ ṣe fẹ́ gbé wọn wọlé. kò sí wàhálà adolú ẹ mọ́gàjì. ẹ ṣeun ẹ kú ètò. ẹ ló ẹ fa. ẹ ẹ ẹ kú ètò. ló mọ ju yín o. àmì o. orúkọ mi ni magaji ahmed abiodun adeyemo. ọmọ ẹgbẹ́ apc ni mí. nípínlẹ̀ ọ̀yọ́. sẹ́rí nọmba one dr dinademi. dókítà kọ́ o. wọ́n láwọn ò tí ì dókítà. ok wọn dókítà dinademi ẹnu wọn máa ń dùn kan. prince ni wọn o prince ọmọọba. ẹnu prince dùn kan nígbà wọn sá lọ́dà ajímọ̀bí. ẹ ti mọ wọn. wọn ọmọ mi nìyẹn tí wọn lọ́dà ajímọ̀bí mo ti sáà. wọn tó lọ́dà ajímọ̀bí wọn ní dókítà tó ní. ká tó padà lọ sọ́sùn wọn sáà ní ọ̀yọ́ sí gọ́ọ̀mẹ̀ntì. So we know it's an uh, accident. That's number one. You know his mouth. You know his mouth yes kí ẹ máa sọ pé Tinubu kò máa gba governance ẹ rí i pé ó ń tàn kún ọ lọ yí ọpọlọ ẹ wò that's number one bẹ́ẹ̀lẹ̀ kejì Àtíkù àwa ti mọ̀ ọ́ mo ti mọ̀ Àtíkù tìlọ́dẹ́ mi ò mọ̀ Àtíkù tó ní èmi tí mò ń sọ̀rọ̀ yìí we were together during the time of SDP NLC àmọ́ gbogbo activities Àtíkù tó jẹ́ wípé ó ti ní tó bá jẹ́ ẹni tí ìlara ní máa ń ṣe ó ìlara mc abiola when she first nígbà tá a lọ dìbò dọ́ọ̀s àwọn tẹ̀lé bàbá dé dùbú ìgbà tí bàbá fi ní kí wọ́n lọ bá yàràdúrà sọ̀rọ̀ yàràdúrà dé pé àtìkù pé chief mc abiola ọ̀rẹ́ òun ni that is musa yàràdúrà ẹ̀gbọ́n umoru former president wa tó ti five president lọ́dọ̀ ọbásanjọ́ honestly nílé tá a ti lọ bá wọn nítòsí lantan lọ́nà lugowan lọ́dún yẹn we thank God. Atiku Atiku ó jẹ́ sílẹ̀ òdẹ̀dẹ̀ lórí president yẹn torí ìlara ìsinilẹ́sẹ̀ olódì sọ two twelve ìtú gbogbo àwọn all appearance tí Babangida tó wà ní election wọn including even Yaradua Alhaji Umaru Yaradua that is zero twenty six candidate presidential appearance gbà yẹn kó tó di pé nlc nsdp ẹ máa ṣe tẹ that time mo fẹ́ sọ fún yín ìfọ̀sàtìkù òun ló nígbà tí Abíọ́lá tó gba one france yẹn kékeré káwọn olóṣèlú káwọn jọ fọwọ́sowọ́pọ̀ kò jẹ́ dandan kó jẹ́ òun ṣùgbọ́n láàrin ìwé ẹja jókòó wọ́n lè jókòó pẹ̀lú mc Abíọ́lá the ops five aspirant Philip Asiodu ọ̀yìn eh, Dele Cole Nwayawu Ojeribe wà ń bẹ̀ àríwá Ojeribe náà gbàbọ̀dé so adúpẹ́lọ́dọ̀ ọlọ́run wọ́n kí mo bẹ́ẹ̀ sàn ni pé gbogbo òtọ́ ilé ẹ̀ka jíkà àwọn ọmọ wa tó ń bọ̀. wọ́n ní wọ́n ní wọ́n ní bàbá tẹ́ ẹ gbé lọ́wọ́ pé wọn competent that is what he saying. ah èyí ò láti wájú competent aṣáájú ogun ni ẹ wo iṣẹ́ tó ṣe fún àtìkù. wọ́n ní kí ẹ lọ mójútó ẹ̀ tí wọ́n wọ́n ní kí ẹ lọ mójútó ẹ̀ tí wọ́n. ẹ ṣeun tó wá sọ ń pè ọ̀rọ̀ gbogbo ọlọ́run ọba ló ní ló ní àlàáfíà ló dẹ̀ ní ẹ̀mí kíkùn that is number one Tinubu is highly sound and intelligent ọlọ́run ọba ìtókù fún ni ká máa fi àdúrà ràn lọ́wọ́ mi ní parọ́ fún yín kò nínú gbogbo kẹsẹ́ tí ò ní kúrẹ́kúrẹ́ o ọlọ́run ká gbìyànjú àti kàṣe fifty percent nínú rere nínú ayé kálíbà bóun níjọ́ ọ̀dàjọ́ kálíbà bóun pàdé àtinúbú èèyàn tó ti fi ara Tinubu dìde tí wọ́n ti là ní ìlú ìka tí mo wọlé ka èèyàn five hundred tẹ́bá ni mo kà lọ lórí rédíò sí i ṣùgbọ́n kí mo kí ẹ ti di bílíọ̀nìà tó sọdọ̀ olówó ìtọ́nà ọ̀fẹ́ lórí ẹ̀ mélòó ni àtìkù lálẹ́ kà tún àtìkù ọ̀rẹ́ mi wà lọ́ndà àtìkù nígbà tó ṣe vice president Yomi Muni Yomi Muni is from Lagos Yomi Muni yẹn lọ́wọ́ kọ̀ǹtíṣà tó wà ń sìn lẹ́ni tí ẹni ìṣe Yorùbá ìṣe Yorùbá máa láwọn Yorùbá tó mú lọ ṣe títí tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ lọ́ndà as vice president àtìkù kò lè kì í sọ̀rọ̀ wákàtẹ́ ìyá ó bìlíf nínú ara rẹ̀ nìkan kì í ṣe nígbà tó ẹ kóńdé bàbá adédùgbù ó ti yẹ̀yẹ́ rí nígbà june twelve pé òun ló pọ̀ sí gbogbo ìta church of june twelve. ẹ ẹ ṣe gan ni. nígbà tí abiola tí bàbá mc abiola eh, bàbá adédùgbù tí wọ́n gbé the then british government. mọ́gàjí bàbá mọ́gàjí. wọ́n bá jẹ́ bàbá mọ́gàjí. Atiku is a destroyer. Ah. ó lè dẹ̀mí ẹwọ́n ilé wájú ilé kọ́kọ́ sí Dubai mo lè wá fi hàn jọ bẹ́ẹ̀ mi kẹ́kun mi nọ́mbà àwọn àbá àwọn dúkìá. Eh, wọ́n fún ilé sí wọ́n fún ilé sí wọ́n fún ilé sí. Eh, ẹ dàn papọ̀ ẹ dàn papọ̀ hmm. ẹ kàn bóyá ẹ fẹ́. lákọ̀ọ́kọ́ ẹni tó sọ̀rọ̀ yẹn ò tẹ̀ mọ̀ mi rárá nígbà tá a sọ pé mo lọ́ndà ajímọ́bi ọ̀ndà lẹ́tẹ̀ aláwọ̀ akálà ni mo ti sáàf tó bá pààyàn ti. dẹ̀ lórí ọ̀rọ̀ nrc ò ṣe nrc èmi ni pro nrc nígbà náà nígbà náà so gbogbo nǹkan tó fẹ́ sọ pa ọ̀rọ̀ nrc àtọ̀rọ̀ àtìkù gbogbo ẹ̀yẹ mi wípé àtìkù nílé ní dubai ó nílé tinubu ò nílé ní Dubai kò nílé lamẹ́ríkà kò nílé ní London tá a bá ń sọ̀rọ̀ òṣèlú ẹ má jẹ́ ká máa fi personal ká máa ká máa personalize ẹ̀ ẹ jẹ́ ká generalize ẹ̀ ká wò pé ọ̀rọ̀ ọmọ Nàìjíríà. ẹ dáhùn papọ̀ ẹ jọ. ọ̀rọ̀ tí ọmọ Nàìjíríà tọrọ ọmọ Nàìjíríà kọ́ ni èmi ti sọ tèmi o pé competency kò sí ìwé ń bẹ mo dẹ̀ ń tẹnu mọ́ ojú tẹ̀yìn lè fi wò ó lè yàtọ̀ tó mọ́ ẹgbẹ́ APC nìyí. adúpẹ́ dọ̀lọ́ akọ́bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ oní age Atiku is seventy six tinubu is seventy one so a dẹ̀ mọ̀ pé láti ilẹ̀ tí wọ́n ti jọ wà pọ̀ ẹ̀gbọ́n sàbúrò ní relationship wọn tinubu àbúrò àtikú ẹ̀gbọ́n àti gbogbo ògbà tí tinubu fi ń ran àtikú lọ́wọ́ politically tó fi fún un ní platform láti contest fún presidency and all of that ìkànnì yẹn number two is on record pé Atiku has never been head of any government before in this country neither at the state level or the federal level the best he ever had was the number two number two is not the same as number one so Atiku ò tiẹ̀ ní record téèyàn le follow pé ìjọ ṣe nǹkan kan rí tó ṣe é dáa governance kò sí any record yẹn the only testimonial tó lè ní ni testimonial láti ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ ìyẹn Eh, ọbásanjọ́ ọbásanjọ́ dẹ̀ give evidence pé láti amẹ́ríkà wọ́n sọ american government wọ́n láwọn ń wá àtìkù fún àwọn oríṣiríṣi jìbìtì tí ó perpetrate jìbìtì bí ti bí eh, ọbásanjọ́ ṣe sọ nìyẹn pé but òun tóun jẹ́ president ó máa burú kóun wá kóun fẹ́ hand over rẹ̀ fún because he was vice president tẹ̀ so nípa performance kò sí nǹkan kan tí a lè refer sí ẹni tí ó dẹ̀ ṣe nǹkan kan rí ní dáadáa ṣé a lè kàn a lè fi nàìjíríà ṣe experiment pé ká gbélé lọ́wọ́ pé kó mọ̀ ọ́ ló ṣe president particularly ta ní ẹni tó ti ṣèjọba rí ẹ ń sọ pé èkó tí gọ́fúnà tí Tinubu tó ṣe kínní ordinary state ni. Eh, ní áfíríkà yìí àìmọye ìlú countries ní èkó jùlọ so ẹni tó bá lè ṣerú dáadáa tí Tinubu ṣe ní èkó kéèyàn wá sọ pé òun ò rí dáadáa yẹn láàrin the last twenty years consistently mo dẹ̀ ti challenge everybody twenty uh, some sixteen seventeen years ago ni Tinubu ló ṣe president òun nìkan dẹ̀ kọ́ ló ṣe president ńgbà yẹn kí ló dé tó jẹ́ pé òun nìkan ló sì remain relevant nínú gbogbo àtọ́jọ sí gọ́vnọ̀ àtàwọn tó ṣe recently ó tún àmọ́ relevant jù wọ́n lọ gbogbo dáadáa tó ṣe sí èkó àbòsí ló máa já sí kéèyàn sọ pé òun ò rí kẹwàá sọ pé kò ní competence kò ní competence ó dẹ̀ lè transform èkó from a slum state to a modern state gbogbo infrastructure tó provide lẹ́kọ̀ọ́ brain ẹ̀ ni and he boasts and we agree with him that he's a very smart guy. Whoa tinubu is a very smart politician ẹ̀rí pé bá ń bu gbogbo bí ẹ̀ kankan kì í dá yàn lóhùn ó ní he is always focused on the ball bí ó dẹ̀ ṣe rí pẹ̀lú election yìí náà nìyẹn ẹ wo nínú àrùn tí pé nígbà tó wà ní pray ní gọ́vnà atlantic ocean was threatening victoria island tó fẹ́ swallow gbogbo victoria island brilliant sẹ́ẹ̀ n táwọn sọ́jà abdulkareem adisa ngbọ wà ní minister of works kò rí solution sí problem atlantic ocean tinubu yìí ló transform atlantic ocean into an atlantic city today tí ó jẹ́ a very fantastically beautiful place so èèyàn lè ṣèbàjẹ́ kéèyàn lè sọ pé dáadáa tí ọlọ́run ń tọwọ́ tinubu ṣe pé òun ò rí béèyàn rí o béèyàn ò rí o kádàrá ò ní yípo kò sì ní kò ní yípa. so ẹ sọ pé bàbá ọ̀dàgbà jù lójú tí. kí ni èjì bàbá kí ni èjì bífin Buhari kí ni èjì gbogbo àwọn American presidents. ṣé ẹ rò pé bí bàbá Buhari ṣe dàgbà tó òun affect wa òun affect performance wọn. báwo ló ṣe affect performance wọn ẹ jẹ́ ká mọ̀. seven years kí la dà. ẹ ẹ lè mọ béèyàn ò bá mọ núró kò ní mọ pẹ́ dú lọ́rọ̀ wa Nàìjíríà àwẹ̀ amọ̀pẹ́ seven five thirty two thousand. ẹni sùúrù ẹ tí ṣe rí dáadáa tó lọ́n ṣe ó yẹ kọ́lọ̀ ń já máa rí ìran ká lè rí ngbà kí Buhari ó tó de ẹ rántí pé sixteen billion dollars làwọn PDP làwọn fẹ́ fi ṣe NEPA tó fi transform ẹ̀ sixteen billion naira wọ́n kó gbogbo ẹ̀ jẹ́ ní èèpìn nínú sixteen billion dollar wọn ò àárí lẹ́yìn yẹn ní ayé wọn tí boko haram tó ń jà ràyìnràyìn gbogbo ọdọọdún tán bá ṣe bọ́jẹ̀tì wọn ò fi ra arms and ammunitions wọn ò ní rà wọn ò kó gbogbo owó yẹn jẹ ni àìmọye inú àwọn gọ́vnà wọn tí wọ́n kówó jẹ Reverend Ẹjọ́ Nyame ó kówó jẹ ara gọ́vnà Plateau ó kówó jẹ gbogbo wọn náà wà lẹ́wọ̀n Buhari ò wo ẹnìkan pé nítorí even bó bá ló wá padà wá sínú ẹgbẹ́ wa ẹ̀ṣẹ̀ tó o bá ti ṣẹ̀ àfi kó jìyẹ so gbogbo àwọn atrocities yìí àwọn ló jẹ́ ká àwọn ló raise corruption level ní nàìjíríà dibi tí a rírí tá a dẹ̀mọ̀ rí tá a rí ìpàdé ìyẹn àwọn pdp gbogbo wọn owó kíkó jẹ nítorí wọn bá ṣe budget ẹ wá jẹ́ kí n rán yín létí ní twenty fifteen tí wọn kó government last budget wọn lórí federal roads nineteen billion ni fún gbogbo nàìjíríà nínú nineteen billion ẹyọ kọ́bọ̀ nú ẹ̀ wọn ò fi ṣe ọ̀nà kankan wọn kò jẹ ni ẹ̀ẹ́dẹ̀ rántí pé ní PDP kan náà ní PDP pé fún bí ọdún mẹ́wàá ní Lagos Ibadan road ló fi wà abandoned fún bí ọdún mẹ́wàá ní Ọ̀yọ́ eh, Ògbómọ̀ṣọ́ Ìlọrin road ló fi wà abandoned fún gbogbo several roads àwọn eh, Eh, train station train láti èkó síbàdàn orí pépà lásán ló wà buhari yìí iná ni first budget ẹ lórí federal roads instead nineteen billion táwọn pdp tí wọ́n budget tí wọ́n kówó yẹn jẹ two hundred and sixty-five billion ni buhari provide láti resume iṣẹ́ lórí gbogbo federal roads ìyẹn ló fi jẹ́ pé lẹ́nu yìí lagos ìbàdàn road expressway wọ́n ti fẹ́ wọn máa parí ẹ̀ ní ọdún yìí kó tó di parí ọdún yìí. àrí àrí sẹ́yìn pọ̀ ńlọ́mọ̀. tírèènì láti èkó sí ìbàdàn buhari náà ló ṣe tírèènì láti àbújá sí kaduna buhari náà ló ṣe àìmọye newport ni buhari ń ṣe èrè second niger bridge buhari náà ló mọ̀ ṣe for more than ten years ni àwọn pdp abandon ẹ̀. kí ló wá dé tẹ̀ ló láti mọ campaign sí tẹ̀tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ti fún. ẹ̀ àti ń bẹ̀rẹ̀ campaign a ṣe nílò in tó wà verifiable bẹ̀yìn náà mọ̀ pé ó disappoint wa ta ló disappoint ààrẹ wa ẹ báwo ọ̀nà wo ló ṣe disappoint yìí. boko haram ò le tó báyìí tẹ́lẹ̀ à ń jiyàn gbé ò le tó báyìí tẹ́lẹ̀. ẹ ṣì ni ẹ ẹ ẹ ẹ. sẹ́rí common thing táwọn aráàlú nílò ó ní jíjẹ mímu àti nǹkan tí wọ́n tán lò délì. n tí òye yín á ṣàlàyé with due respect to you economy wa ò máa jẹ́ tó báyìí tẹ́lẹ̀ fáìlì owó wa ò lọlẹ̀ tó báyìí debt wa ò tó báyìí. debt kí lẹ rò pé wọ́n fi debt ṣe Buhari Buhari jẹ́ ẹni tí ó yáwó tí ò ní na sí ní tó fẹ́ na sí gbogbo ọ̀nà tí ń ṣe Lagos Ìbàdàn gbogbo Lagos eh, second Niger bridge gbogbo railway owó yíyá náà fi ń ṣe tí a bá dúró lórí pé a yáwó kò ní sí development ìlú to the extent tá a ní nísìn. gbogbo owó Abacha tẹ́ ń gbà níbo lẹ kọ́ná sí. èló lowó Abacha yẹn. níbo ni wọlé sí. ibi tó ń wọlé sí náà níbi development ibi tó ń wọlé sí náà níbi development. ok ẹ jẹ́ àṣẹ báyìí torí wíwá yín kò ń ṣe ẹ̀ẹ̀kan o ṣùgbọ́n ó lè má jẹ́ tẹ̀lé ń tẹ̀lé nítorí pé ojú òpó ti sí báyìí campaign ti bẹ̀rẹ̀ àdẹ̀ní ṣe níṣe pé ká fárí apá kan da apá kan sí pẹ̀lú àwọn ibi tí gbogbo ẹ̀ dé yìí àwọn kan fẹ́ sọ̀rọ̀ láti lé ẹ jẹ́ kí wọ́n dá sí i. Ah, welcome wọn. torí pé kò sí lẹ́gọ́fà tá a fẹ́ tẹ̀lé mọ́ ní twenty twenty three níbi tá a bá dé yìí a rí pé ẹni tí a fẹ́ tẹ̀lé ó kájú ẹ̀ ó kójú òṣùwọ̀n a lè tẹ̀lé ẹni tó bá corrupt a dẹ̀ lè tẹ̀lé ẹni tó bá kù díẹ̀ ká ẹni tá a bá tẹ̀lé gbọ́dọ̀ jẹ́ ẹni tó kójú òṣùwọ̀n àti pdp àti apc ó kọ́kọ́ la fẹ́ jẹ this time around ẹ jẹ́ àṣẹ báyìí kó tó di pé ìpè bẹ́ẹ̀ ṣe wọlé mo fẹ́ lọ sọ́dọ̀ senator teslim àti gómìnà ṣèyí mákindé láàrin ìṣẹ́jú méjì méjì kí ló dé tẹ́ fi lérò pé ó yẹ kí gómìnà ṣèyí mákindé ó continue nípínlẹ̀ ọ̀yọ́ kí ló dé tẹ́ fi lérò pé ibi ọba dé yìí wọ́n ti dé rẹ̀ mọ́ ọ̀yẹ̀kẹ́ lomi ọ̀bọ bẹ̀ Prince Dìran. tá a bá ní ká máa sọ̀rọ̀ gọ́vùnà Ṣèyí Mákindé níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ náà. ni mo ṣe ní kí n ṣe ọmọ tó ṣe é yan gbọ̀n ní Ṣèyí Mákindé. pé ẹ ṣe ń padà. ní Ọ̀yọ́ state lẹ́nìí tí wọ́n bá ní kán dìbò lọ́la ọkàn wa balẹ̀ ibi Ṣèyí Mákindé àwọlé dáadáa tí ẹ ní. tọ́jẹ́ pé bó orí nù mi ò rójú mi ni àmọ́ ẹgbẹ́ yín. ẹ lọ sínú ọjà ẹ lọ káàkiri ẹ lọ kẹ́ ẹ lọ béèrè wípé ta ni wọ́n fẹ́ dìbò fún ṣe rí ọ̀rọ̀ ẹgbẹ́ àti ọ̀rọ̀ Ṣèyí Mákindé ọ̀tọ̀ ní méjèèjì ọ̀tọ̀ pátápátá. wọ́n lè tọ́jú ọmọ ẹgbẹ́ wọ́n lè fi àjọ ọmọ ẹgbẹ́. ìwà tọ́jú ìlú. wọ́n lè tọ́jú ẹsẹ̀. ẹ ó ti tán ìyẹn náà ti tó ìyẹn náà tó ẹ fi wálẹ̀ nínú ẹgbẹ́ ti wà. ìnáná mẹgbẹ́ yín ṣe ń yá dànù. àná ẹ fi wálẹ̀ sínú ẹgbẹ́ ẹgbẹ́. ẹnìkan pé ń jẹjọ ó ní òun ní kò lẹ́gbẹ́ yín òun sì ní dìbò fẹ́gbẹ́. ẹgbẹ́ ẹgbẹ́ APC ọ̀nà mélòó náà pín sínú. àwọn náà ló jẹ́ àkọọ́dù àwọn náà ló jẹ́ APC o wọn ò ju méjì nìkan náà ní gbogbo ẹ̀. àmọ́ tó ṣẹlẹ̀ sí wọn tó fi bẹ́ẹ̀. òun náà ni mo ṣe sọ wípé tá a ń gbà tí gbò bá yá ẹ̀ mọ̀ state lójú tó mọ́lé ní Ṣèyí Mákindé máa wọlé ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ìrọ̀rùn tí ò ní sí wàhálà rárá. hello àkínní yẹn ọ̀jáde o àkọ̀jáde o. kínní yẹn ọ̀jáde o. àní alátakò lọ́yọ̀ state. ẹ ní alátakò. alátakò àárí wọn. sẹ́nẹ́tọ̀ Teslim tó dó kakaraka ẹ lálátako. a ah, lálátako mo tún tún sọ pé a ah, lálátako. pẹ̀kẹ̀lẹ̀ mẹ́ẹ̀sì ah, tó dó kokoro kò ẹ lálátako. ẹ̀pà wọn pọ̀ ìkan náà ni wọ́n. ẹ sọ fún wa pé wọn ò tó kan wájú. wọn ò tó kan wájú wa. former minister ẹ bá ń ju àdó ọ̀rọ̀ lẹ̀. o tí ẹ lé tí kò lé ọkùn tí ẹ lé rárá ní ọ̀rọ̀ ṣèyí mákindé gẹ́gẹ́ bíi bẹ́ẹ̀ ṣe máa ń sọ ọ̀rọ̀ ṣèyí mákindé àbúrò mi dáadáa ni ṣùgbọ́n mo máa ń describe ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lóríire tí ò nínú rẹ̀ kí nìdí ó ṣe kò ń gẹ́ ẹ pé ìdí àìyedè wà nínú APC ní 2019 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yà á dọ̀ba wọ́n lọ dìbò fún ló fi wọlé mo ní ìdánilójú pé òun gan wíwọlé ẹ̀ gan pàápàá ní ọmọ òbí rẹ̀ pé sóun sì wọlé lóòótọ́ nígbà yẹn ṣùgbọ́n gbogbo àwọn tó lọ ràn án lọ́wọ́ ń gbà yẹn gbogbo wọn náà ló ti fi ìwà lé kúrò nínú ẹgbẹ́ yẹn ìyẹn PDP ìyẹn PDP ó ti fi wọn ìwà lé wọn wọ́n ti padà sí APC ọ̀pọ̀lọpọ̀ wọn kò ní ìdí kí n ṣe máa dárúkọ wọn nísìn ìkànnì yẹn nǹkan kejì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí ó ṣe ó wà láwọn tó ṣe dáadáa àwọn tó tún kù díẹ̀ káàtó náà wọn náà wà àsìkò yìí kọ́lá a máa ṣàlàyé rẹ̀. àsìkò ti tó. ó ti tó ẹgbẹ́ ọba ya àmọ́ campaign bá dójú ẹ̀ gan. wọ́n ní sẹ́nitọ̀ Teslim kò wà marketable. èmi ò mọ ti àwọn èèyàn tó àwọn ọ̀tá ẹ̀ tó fi sọ pé wà marketable nítorí wọ́n bá fi wà marketable sáwà nínú ẹgbẹ́ wa. àwọn ọmọ ẹgbẹ́ yín náà ti sọ àwọn ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ yín ni. ṣé ẹ mọ̀ pé àwọn candidate àwọn aspirants ń gbà yẹn kì í ṣe Ṣèyí Mákindé nìkan ní aspirant. Eh. ẹlòmíì tí ọba ti dìbò tí ọba ti wọlé ńṣe ni ọmọ mú àjẹ́ tí ọmọ mú oṣó. nínú ẹgbẹ́. ìbò tá a dì ní primary gbogbo àwọn tó yẹ kó wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ ìgbà tí ìbò wọ tí ò fẹ́fẹ́ ẹlòmíì ọ̀tọ̀ nìkan tí wọ́n ń sọ sísọ dẹ̀ ń sọ yẹn kò change result ìbò kò change result. bó o lẹsẹ fẹ́ yan yọ nígbà tí gbogbo àwọn tí a jọ contest bá ti ya dànù. ẹni tí kò síbi táwọn èèyàn ya bẹ́ẹ̀ náà èyí tẹ ẹ bá ń sọ láti pdp sì manage tiẹ. àwa náà manage tiwa. nípínlẹ̀ ọ̀yọ́. sẹ́rí mo sọ lẹ́ẹ̀kan. political parties are associations of free joiners and free. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. adéolú gidi ẹjọ́ torí ọlọ́run. ẹ̀yin rédíò yẹlẹ ẹ̀yin rédíò yẹlẹ. Eh, mo bá béèrè kankan lọ sí kúrò mẹ́ mo bá béèrè kankan lọ́wọ́ former minister mo dẹ̀ máa fẹ́ kí wọ́n dá mi lóhùn state ẹjọ́ former minister adéolùkìkì ló sọ̀rọ̀ tẹ́ bá rántí ní twenty eighteen nígbà tẹ́yìn àti olóògbé ajímọ̀bí jọ ń fa ọ̀rọ̀ kan ẹ wá wá sí program tomasco ló ń pè ọ̀gbẹ́ni yẹn ní alẹ́ sunday ló máa ṣe ẹ wá wá mo wá bí ẹ bèrè ọ̀rọ̀ kan ẹ sọ̀rọ̀ kan ní gbogbo ìdìbò tó bá ń lọ ní local government ẹni pé wọ́n máa ń dọ̀tí ẹni pé wọ́n ti máa ń kọ́ síbẹ̀ pẹ̀sọ ẹgbẹ́ tó wà lórí àlééfà ẹ máa ń kó gbogbo ẹ̀rí rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ mo fẹ́ ẹ farabalẹ̀ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde ńbẹ ni o tó yẹ yín mo wá bí ẹ̀yin gẹ́gẹ́ pé lẹ́yìn tó túmọ̀ sí wípé ìbò tí a fẹ́ dì fún àwọn eh, ẹgbẹ́ apc àti ẹgbẹ́ pdp àwọn nǹkan kan nínú alága alága dé ní local government mo nílẹ̀ tó túmọ̀ sí pé wọ́n ti kọ́ ẹ̀dá mi lóòlá lẹ́jọ́ náà ẹni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ mú yín wá sí ìbéèrè pé ìdáhùn kan ẹ sọ̀rọ̀ kan sì tí mi nígbàgbé ẹ ní pé oúnjẹ ló ṣe pàtàkì nínú ìgbé ayé ọmọ nàìjíríà báyìí ṣé aró oúnjẹ yẹn jẹ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ṣé ẹ lè sọ fún wa pé ìṣàkóso yìí kò fẹ́ pàkẹjà mọ́ kẹ́ ẹ sọ fún gbogbo ọmọ nàìjíríà ẹlẹ́ẹ̀kẹta ẹ rántí kinní kan nínú àlùkùrá mi mọ́ wọ́n dẹ̀ wà nínú bíbélì náà àlùkùrá mi mọ́ sọ wípé ẹni tó bá ṣe àdéhùn tí ò bá múṣẹ ọ̀pààyàn ni bíbélì sọ wípé ọ̀tá ọlọ́ọ̀lá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ṣe é rí pé ẹgbẹ́ apc ti jà bọ́ọ̀mù náà ọmọ yẹn but ọlọ́run tó dá ẹ ló dá mi pé mo sọ fún ẹ pé gbogbo òògùn tí ọba wáyé mo ti kọ́ sílẹ̀ ẹ̀yẹ́ yẹn lẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ́ yẹn lẹ̀. òpùrọ̀ ayé òpùrọ̀ ayé òpùrọ̀ ọ̀run ni ẹ́ pé èmi ó sọ mo sọ pé ìbò tí ọba wáyé wọn ó ti kọ́ ta ni ó ti kọ́ I am sufficiently intelligent and Islam mi kì í ṣe Islam yẹ̀bùyẹ̀bù tí wàá máa pa irọ́ anybody tó bá sọ bẹ́ẹ̀ àwọn tó mọ̀ mọ̀ pé I will challenge such a person because it will be undemocratic it will be ungodly tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún mi inú mi ò ní dùn à màá wá sọ pé ẹ gbogbo ògbò tí ọba wáyé wọn ò ti kọ́ ni òpòrọ́ ni ẹ o ọlọ́run mo sì fẹ́ fún ọlọ́run kí ni àwọn other issues tó ń sọ ó ń sọ̀rọ̀ nípa pé mo sọ pé ebi ni ó ṣe pàtàkì N'o pé. oúnjẹ ṣe pàtàkì èmi pé ṣé àárọ̀ ọmọ nàìjíríà ló jẹ jẹ. níbi meeting yìí àbí níbi interview tèmi yìí i never utter those words ó dẹ̀ sọ pé mo sọ bẹ́ẹ̀ lẹ́nu tún fi hàn pé òpòrọ̀ mi ìtún ni ẹ́ torí mi ò utter those words today bó tilẹ̀ jẹ́ pé mo agree pé oúnjẹ is very important ẹ wá ń bi mí ṣùgbọ́n ọmọ nàìjíríà ò rí jẹ a kàn lè máa sọ̀rọ̀ out of context nàìjíríà ò rọ kíní jẹ responsibility government ó wà ntí problem ta ní nàìjíríà tẹ́lẹ̀ nígbà tá a fi déjọba ní twenty fifteen boko haram nìkan ní challenge ta ní as a security challenge ìjọba tó dẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ mo ò mójútó ìgbà tíjọba dé lẹ́nìí yìí kò sí any local government out of the twenty-four local governments tó wà north east tó wà under boko haram lẹ́nìí there is no single local government under boko haram there is no single local government under the control. ẹni kan tẹ fẹ sọ lórí ẹ parí ẹ jẹ parí. wọn ní káwọn parí ẹ. i'm making analysis allegations have been made yeah. i have to respond. kò sí local government kan mo challenge anybody lẹ́yìn ìgbà tí ti Boko Haram tó ń lọlẹ̀ tí ìjọba ń lù lọlẹ̀ iná ni banditry bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ that was another challenge anybody tó bá dẹ̀ wà intelligent and knowledgeable enough ẹ mọ̀ pé the war on banditry the war with regard to banditry it's a soft target war it's an unconventional war léyìí tó jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹjọ́ ìjọba sọ́jà ìjọba ọlọ́pàá ìjọba ẹ lè mọ àwọn tí ń bá yín jà wọn ń wọ uniform ẹ mọbi tán wà kò dàbí kí ìlú méjì máa jọjà jọjà sẹyìn ni ọwà jẹ kó oúnjẹ ó sì lò. ntí òwà sóúnjẹ sì nítorí bá sọ àwọn èèyàn darí bípa. ẹ bá gbọ́rọ̀ tẹ bá fẹ́ sọ̀rọ̀ á sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ bàbá. ìgbà gbígbé táwọn gba gbá tí àwọn bandits ń gbèyàn iná ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn kán má lè lọ sí oko mọ́ particularly nílẹ̀ haúsá the other thing tí ó yẹ kó clear sí wa nàìjíríà irú ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì yìí wọ́n bẹ̀rẹ̀ lórí pé kí importation rice má wáyé mọ́ wọ́n dẹ̀ fún àwọn farmers twelve million new farmers ni gọ́ọ̀mẹ̀ntì encourage láti go into rice farming torí rice is the most common food tá à ń jẹ́ nàìjíríà but banditry tó lé àwọn àgbẹ̀ kúrò lóko ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí kí ó di ọ̀wọ́n ìjọba has been doing its best láti fight banditry everybody know, should know àwọn ọlọ́pàá àwọn sọ́jà they are putting their lines. kí ló dé tí ò work. kò work because number one even nínú sọ́jà mi nínú ọlọ́pàá mi wọ́n ti mú mi tó yẹ pé wọ́n supply àwọn ìbọn fún àwọn bandits. kí làwọn. ṣé ìjọba ló ní ká máa lọ supply because we are Niger- the Nigerian factor is always available. Corruption is very evident. A lot of people ló compromise nítorí greedy tiwọn nítorí ọ̀kánjúwà tiwọn. kí ni Tinubu wá fẹ́ ṣe lórí yẹn. n ti Tinubu ó ṣe differently ó ti ṣe lé governor lẹ́kọ̀ọ́ for eight years everybody are claiming ìyẹn ló fi jẹ́ pé anybody tó bá fà sílẹ̀ fún ìbò ní Èkó ó máa wọlé nítorí àwọn ará Èkó wọ́n appreciate ẹ̀ so ẹni tí ó lè ṣe yẹn àwọn kan tẹ̀ ń sọ irú àwọn àtìkù ṣèbí táìmù wọn ní ọ̀rọ̀ banditry àmì ní ọ̀dọ̀ boko haram kí náà ṣe sí they didn't do anything gbogbo bọ́jẹ̀tì wọ́n kàn bọ́jẹ̀tì owó fún arms and ammunitions wọn ò ra kankan bẹ́ẹ̀ wọ́n kó yẹn jẹ nira. lásìkò wọn. lásìkò wọn but nísìnyìí ah, mo ti challenge yín again there is no single local government tí àwọn boko haram tí wọ́n ń control anymore. ní nàìjíríà ní nàìjíríà hmm. lẹ́ni yìí lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí no ah, single local government. Eh. ẹ fẹ́ sọ kọ̀ọ̀kan láàrin ìṣẹ́jú kan. sẹ́rí tá a bá ń sọ̀rọ̀ síta ẹ jẹ́ ká gbàgbọ́ àwọn ọmọ nàìjíríà gbọ́n wọ́n dẹ̀ rí nǹkan tó ń lọ. gbogbo alájọ́ rí náà. àná sì jọ lóòótọ́. gbogbo alájọ́ rí. I will always speak the truth. now ẹ jẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ jẹ́ kí n ṣàlàyé kí n nípa fún yín ẹ sọ pé kò sí boko haram mọ́ nàìjíríà bí. Ah! Eh, eh, ṣe ṣe mo ti government ṣe local government kankan ẹjẹ ní sàlàyé lẹ́ẹ̀kan before now ní local government kankan nàìjíríà kò sí kókó náà mọ atọ́kùn atọ́kùn ní local government kankan ah, ah, ah. ibo náà wà ẹsẹ ibi tó wà ẹyẹ mọ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti pèsè jẹ gbogbo ọmọ nàìjíríà tẹ ẹ bá ní yé òótọ́ ẹni tí ọba fẹ́ gbòòtọ́ kó má gbòòtọ́ gbogbo ọmọ nàìjíríà ń bọ̀ wá tẹ́lẹ̀ láyé pdp láyé pdp nígbà tí wà ń bẹ̀ tó sọ oṣù mẹ́fà náà ní káwé ọmọ nàìjíríà fáwọn láti parí gbogbo boko haram nínú wa àwa tó gbà wípé buhari gẹ́gẹ́ bí ológun tẹ́lẹ̀ ó lọ́gbọ̀n kan tó máa dá tí boko haram ò ní sí mọ́ níbi ọdún kan sẹ́yìn wọ́n sì gba three hundred and sixty five billion naira tó gba approval ní senate tó ní pé àwọn fẹ́ fi gbógun ti boko haram níbi ọdún méjì sẹ́yìn nígbà tó gba owó yẹn wọ́n fún wa lóṣù mẹ́ta nígbà tó di oṣù kẹfà ọmọ nàìjíríà bí wọ́n lè gbé bọ̀ boko haram sì ń jà káàkiri tó sọ pé kò sí kankan local government mọ́ yìí kò tó sọ fún wọn gbà yẹn tẹ́ bá rántí lai muhammed ni pé they have been technically defeated kò sọmọ nàìjíríà tí ò gbọ́ that take was more than two years lọ sọ bẹ́ẹ̀ i am challenging you as of today no single, no single local government ni boko haram control no i'm challenging anybody. in the whole country. in the whole country àti gbọ́ àti gbòòtọ́. no single local government àwọn tí local ah. time. including naija. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ní ìgbà tí local government ẹ máa sọ̀rọ̀ ah, ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ á sọ. ẹ dúró o. local tẹ́lẹ̀ tí mo fẹ́ jẹ́ ìsọ̀rọ̀ ẹ jẹ́ ìsọ̀rọ̀ tẹ́lẹ̀. Ah, ọjọ́ ti lọ. tẹ́lẹ̀ twenty four local governments ni boko haram control tí ò sí sọ́jà ń bẹ̀ tí ò sọ́lọ́pàá tí ò sí local government staff ara security government ara security ò sí nàìjíríà wọ́n lọ sí prison kùjẹ́ prison ni àwọn boko haram lọ release àwọn èèyàn tí wọ́n wọn kẹ́nu mi o wọn rí lísẹ̀ lómi o gbogbo àwọn tó jẹ́ boko haram bẹ̀ wọ́n kó wọn lọ. ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ní kọ́ lọ kó wọn ṣé gọ́ọ̀mẹ̀ntì ló ní kọ́ lọ kó wọn lọ. kí la sọ kí la kí la kí la kí la Nigerians the corruption of the Nigerian system. ta ló wà lórí ìjọba. but you told us pé ẹ fẹ́ fight corruption we have been fighting corruption and that's why so many people including ex-governors have been in jail. mélòó ló wà lórí. no kid gloves. dazuki tẹ ẹ lẹ tẹ ẹ ní ó pín owó tí ò pé níbo dasuki wà lẹ́nu dasuki wà ń ta tẹ bá sọ̀rọ̀ corruption tẹ bá sọ̀rọ̀ corruption sẹ àgbàpẹ́ tẹ kí ló dé prosecute ẹ kí ló dé dé ní títí àtúkù tí wà ń ta tẹ bá lẹ́fídẹ́sì tẹ mọ̀ pé lóòótọ́ owó ìjọba dasuki kò jẹ ó pin kí ló ṣe níta tẹ fight corruption. but he confessed kì í confess ó sọ pé dasuki gómìnà mélòó ló wà nínú prison pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lè fight corruption tó. dasuki sọ pé jonathan gbẹ́kùn ní instruction àtẹ̀gbọ́n yẹn ó sọ ó sọ pé jonathan gbẹ́kùn ní instruction tí wọ́n bá máa ń tàbí corruption kò lóye mọ́ àbíkọ́ prosecute jonathan ṣẹ̀gbọ́n nǹkan tó sọ yẹn. pé kí ni dasuki sọ pé jonathan ló fún un ní instruction láti pín àwọn owó tó. tó ẹ gbogbo nǹkan tó wù kí dasuki sọ lọ́ọ̀yà nìyí kí ni dasuki ṣe ń tàdí sí tí ò sí lẹ́wọ̀n. no kò sí ẹ̀ka béèrè. Eh, it's so simple tó bá fẹ́ gbọ́. kí ló dé. it is so simple tó bá fẹ́ gbọ́. ó ní jonathan ni in order to protect the office of the president of the federal republic of nigeria wọn láti. ẹ fight corruption nìyẹn. a ṣe a ṣe fight corruption ẹ fight corruption ní ghana ní ghana ẹni tó ṣe olórí tó ṣe president rí ó fẹ̀yìn wọn ti gbà lórí corruption tó tọ́ fún wọn. òun expect káwa náà ṣerú ẹ̀ bẹ́ẹ̀ bá kẹ̀ ṣerú ẹ̀ expose wọn. gbogbo pdp lápàtà náà ṣe jẹ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo pdp lápàtà àṣebẹ́tẹ̀ promise wa ni let me tell you the fact we are civil we are civil ṣé ọ̀pá àwọn èèyàn wọ́n wò ní pé anybody bá ti jọ ẹyin pé kò ó ti mọ́. gbogbo àwọn tí wọ́n ti lò gbogbo nǹkan including former governor. yàtúntì sọ ọ̀rọ̀ kan ó nínú owó tẹ̀ ló ń pín ó ló ń pín Buhari ń bẹ̀. ó mi nǹkan ó pín wo lóòótọ́ àrùn. níṣẹ́ ó lọ pín Buhari òjò sọ báwo ló ṣe pín owó tó pín. onímọ̀ ṣe wá ń sọ ní ìsìn wípé ó pè ta ni. ó lọ pín president Buhari ní owó nínú owó tó ló ń pín. tí wọ́n ló ń pín. gbogbo wọn Nàìjíríà gbogbo wọn Nàìjíríà ló gbọ̀ níbi tó wá dé dúró ni pé bá ṣe bẹ́ẹ̀ tá a bá gbà Dàsúkì ó ṣàṣe mọ́ṣe ó pínwó ṣe gbá kí ló ń ṣe níta dìsí ẹ̀wọ̀n ló yẹ kó wà. ẹ̀dẹ̀dẹ̀ fight corruption o. àsìkò mélòó ló ti wọlé wọn. ẹ̀dẹ̀ sọ fún pé kò sí Boko Haram mọ́ nínú local government kankan ní Nàìjíríà. Ah, olóòótọ́ ni. so wà ní. olóòótọ́ ni. èmi ò ń sọ̀rọ̀ just like that. fún gbogbo ọmọ Nàìjíríà ń gbọ́ wa. wọ́n mọ olóòótọ́ ibi tí irọ́ ti wà. ẹ̀kọ́ tá a máa ṣe rèé a sì ń padà bọ̀ lórí ẹ̀rọ ètò ààbò Nàìjíríà ibi tó ti bẹ̀rẹ̀ kí APC tó gbà ibi tó dé dúró báyìí ibi tí PDP tó gbé kalẹ̀ ibi tí wọ́n tí wọ́n bá dé kan tó gbé kalẹ̀ torí pé àsìkò wà fún ohun gbogbo ṣùgbọ́n ní tèmi a kàn fi ṣe bí intro ni láti jẹ́ kí a mọ̀ pé campaign ó ti bẹ̀rẹ̀ bàbá wa former minister uh, barrister Adés, uh, Adébáyọ̀ seto tí wọ́n ń gbẹnu sọ fún tinubu September twenty twenty three ní gbogbo ilẹ̀ yorùbá ẹ káàbọ̀ sí ẹ ṣe tá a pín tẹ́ jẹ́ wà láàárọ̀ yìí ẹ ṣe tá a pín tẹ́ jẹ́ wà. ẹ ṣe àdúgbò ẹ kú pípé. Ah, prince ìran ọdẹyẹmí. ẹ ṣe mo dúpẹ́ fún àsìkò yìí. ẹ sì fèsì bàbá síwájú sí i ní gbogbo ògbà ní kò sí pàtẹ́ ìpèmí tí mi ní dáhùn kájọ máa sọ ọ̀rọ̀ wa fún ọmọ nàìjíríà ká máa mú òótọ́ jáde bẹ́ẹ̀. ẹ ṣe ojú òní tì yín